الحمد لله الحمد لله خالق السماوات والأرض وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يسر العبادة والثبوت على دينه لمن شاء من عباده وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله إنوا وانكم إليس تسكتين أبا مجدو èèyàn dúró ṣinṣin lórí ẹ̀sìn Allah kò ní yẹsẹ̀ kúrò lórí ẹ̀ àdánwò burúkú eléyìí tí máa ti ọ̀pọ̀lọpọ̀ sẹ́kí wọ́n ti jẹ́ mùsùlùmí wọ́n padà ti kèfèrí ayé wọn kò ní ṣẹlẹ̀ sí wa wọ́n ti dúró déédéé níbi pé wọ́n ti Islam àti nabi Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ti mú wá padà wá di ẹni tó di aládàá níbi irú àtàwọn burúkú yẹn kò ní bá ọ nínú àwọn akẹ́tì máa ràn ní lọ láti ṣe bẹ́ẹ̀ yàtọ̀ sí ìta ti sọ síwájú ọ̀nà ní níkírù wá ìyá azza wa sèyàn àti sísè rántí ọ̀pàtàkì púpọ̀ ọ̀kan pàtàkì ni nínú àwọn àjọsìn eléyìí tó ṣe ẹlẹ́dàá wa fi pa wá láṣẹ kíkẹ́ ká máa láti ayé àwọn ànábì tó síwájú tóbi lórí ayé ànábì Muhammad sallallahu alaihi wa sallam iná láti mà ike ká máa ṣe díkì nǹkan kan tó pàtàkì ni ó wà nínú hadith tó gúnrégé ike ànábì wa Musa alayhi salam ó ní ya shay'an azkuruka wa ad'uka bihi ìwà Allah ràn fọmi ní kankan ìwà Allah fọmi ní nǹkan kan tẹ́sí máa ṣèrántí rẹ tẹ́sí fi máa pè ọ́ sàdúrà olùwẹ̀lẹ́dàá ni ya Musa qul la ilaha illallah ìwà Musa máa sọ la ilaha illallah bẹ́ẹ̀ gbogbo àwọn anábì Allah gbogbo wọn náà ni máa ṣèrántí Allah kò sẹ́nìkan nínú wa tó yẹ akọ́nukọ́ra yóò ní ṣèrántí Allah asìlè máa ń jẹ́ ìrántí Allah ó ní í ṣe pẹ̀lú ká máa rántí rẹ̀ pẹ̀lú ọkàn wa ká máa rántí rẹ̀ lórí ahọ́n wa ká sì máa rántí rẹ̀ pẹ̀lú gbogbo oríkì ara wa nítorí wípé ìrántí Allah téèyàn bá wà láyé tọ́jà ike kò sí ìrántí Allah nínú ọkàn rẹ̀ káàdà mi nà lọ́wọ́ fìlì yọjọ́ kan nínú àwọn akọ́nukọ́ra bẹ́ẹ̀ ni téèyàn bá jẹ́ ike. kò má sì rántí Allah lórí ahọ́n rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n irú àwọn wọ̀nyẹn ìsọkúsọ ìwé tó àní kẹkù lórí nítorí pé kì í wà kọ́kàn wà lásán tó o bá rí dáadáa ra aburú eléyìí tó ti fẹnu rẹ sọ bẹ́ẹ̀ ni àwọn oríkèé wa a nítorí wípé ìrántí Allah òun náà ní gbogbo ìjọsìn eléyìí tó ń foríkì rẹ̀ ṣe nítorí tí oníjọsìn fún yọ pa ìjọsìn pátápátá ni yọ máa wò pọ̀ ló ọ̀rà tó bá sì wọ̀ ló lè tọrọ ló fi já tó fi padà wá sórí ibú torí ẹ a máa ṣe rántí kì í ṣe nǹkan kan tá a máa ṣe súkẹ́súkẹ́ قل لدان يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا ايوا الأبوات أما سنتي الله نعنا تتقى أما سنتي الله نعنا تتقى وتجاب نعنا معنتي الله قل لدعوة معنتي له يوم وجو لولا سيره أو نيشان تجاهي أو سرسسي لولا سيره الله يا أيها الذي قلوا لدعاني فاذكروني أذكركم أما نسيمي أمين أما نسيمي أن كان جبعت نسي الله قلوا أما نسيري وأما نسيري سيري وأما موادو دادا لولي سيري وأجاكي بكونتون سيري وأما باتي أمو وأما جوزنا táwọn akẹ́tí ọ̀fẹ́ eléyìí tó ṣe léwọ̀ fún wa olùyẹ̀lẹ́dàá wa nínú àfẹ́ nínú àwọn àyà al-Qur'an ó ń pàkíyèsí wa ike nígbà tá a bá wà lójú ogun tí ìkọlù ṣẹlẹ̀ láàrin wa àti apá kan nínú àwọn aláìgbàgbọ́ a gbọ́dọ̀ sáwò ká dúró ṣinṣin ni ká tún wá máa ṣèrántí Allah lọ́pọ̀lọpọ̀ lójú ìjà olúwa ẹlẹ́dàá ni. يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا أيها الأخوة nígbà tí a bá ṣe ìkọlù pẹ̀lú apá n'inu nínú àwọn kèfèrí ẹ dúró ẹ gbọ́dọ̀ sá lójú ìjà mùsùlùmí ò sá tí ogun bá ṣẹlẹ̀ kọ́ wa sá sá lọlé àwọn akẹgbẹ́ rẹ̀ ń bẹ lójú ìjà ti gbẹ̀yìn ti sá wọlé bi pé kí lọ́dé oníwọ́n ní mẹ́jà máa ogun sọ́nà wọ́n kì ogun ẹ̀sìn Islam bá yẹ pé ó tún fẹ́ pẹ́ burú wojú ìjà lọ́nà tó ṣe é ké àwọn kèfèrí tó ṣe é wọ́n dojú wọ́n ti rọ́kiri káàrin lọ́nà fana ọbẹ̀ jàjàbọ́ kò lọ́dọ̀ wọn kọ́ wá pẹ́ mi láti yọ sí wọn lójú mi òfurú àmọ́kọ́ wá sápò lójú ọ̀nà ẹgbẹ́ kan máa ti òsì ọ̀kan nínú àwọn ńláńlá ni lábẹ́ òfin ṣẹ̀ríyà wọ́n pè ní àtìsẹ́wọ́lì yawm az kápọ́yìn tú sílẹ̀ lọ́jọ́ ogun torí ẹ̀ lábẹ́ òfin ìṣẹ̀ríya ní ìgbà tí ìjà bá dé tẹ̀sí ìdàpọ̀ ẹ̀ta pẹ̀lú àwọn ọ̀tá yìí. bẹ́ẹ̀ni ṣe ń jà ẹtù máa ṣe ìrántí ọwọ́ àwọn lọ́pọ̀lọpọ̀ ìrántí ọwọ́ ẹ̀yin tẹ́ ẹjọ́ ní káràkátà ẹ̀yin tẹ́ ẹjọ́ ní sí ọwọ́ òun náà ń bẹ nínú kẹjọ́ òjèké dúró dáadáa nídìí káràkátà yìí haram kò ní wọnú káràkátà yín haram kò ní wọnú tó ọwọ́ yín ẹgbẹ́ tó lu ẹlẹ́dàá wa sọ nípa ọjọ́ jùmọ̀ wọn yá iyọ̀ lẹ́mìnà ìlà ìlànà òdi yẹ lẹ́sọ̀rọ̀ ẹ̀sìn mi ní yọ̀ yọ̀wù mẹ́lẹ̀ jùmọ̀ ẹ̀sì fẹ́sàáwò ilà rìkìrì lẹ́yìn wọ́dọ̀rọ̀ lẹ́yìn ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون قلوا أن يقول بابور إذا نودي للصلاة من يوم الجمعة نيجا تباتك في الصلاة يوم الجمعة يكتبتي ما وي لا يكتبتي ما مصيبه تدبري منبر فاسعوا إلى ذكر الله أي يارتك في عندي الله وذروا البيع اقبقر ذلكم خير لكم eléyìí ló lóore jù fún yín ẹ̀yin kọ́ ní tó ń darí mu lẹ́yìn bá jẹ́ ẹni tó mà bẹ́ẹ̀ yóò dáa wọ́n bí yẹn tó sọ̀rẹ́ à sábà tí wàá parí sọ̀rẹ́ àti olùdómọ̀ à bẹ́ẹ̀ ni sẹ́sọ̀rọ̀ òfin ọ̀hún olùwà ẹ̀ fọ́nká lórí rẹ̀ ẹ má gba mọ́sálásí jókòó kálukú kọ́ gbẹ́nu sẹ́rẹ̀ padà padà sẹ́nu sẹ́rẹ̀ padà síbi sẹ́rẹ̀ padà síbi kálàkátà rẹ̀ واذكروا الله كثيرا وابتغوا من فضل الله اما واني ما جرى الله ẹni tí ń tajà kó tún fi pé olú ẹlẹ́dàá owó ìjọba ta ẹni tí ń ṣiṣẹ́ ọwọ́ kó tún fi pé ọwọ́ rẹ̀ ọjà ó gbé tẹ́wá iṣẹ́ alárùbáṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n kúrò wá ọ̀kẹ́ tí ì rà ṣẹ̀fẹ̀ wá fẹ́ kí tára ká darí wọ́n máa lọ síwájú ọma ọlọ́bàbà yín efe títí ọwa yín ọwa ma ya ọwa yín ọmọ si gbàgbà dúró ẹ máa tẹ̀rẹ́ ọwụwa ọmọ àwòlọ́pọ̀lọ́. àṣírí ya o tí ó ti kọ́wọ́ ya àṣírí nu tí ó jata wa láti dá òkúta ọkọjá sísọ àfi tètè ma wọ́n tó bu àdánù fún wa wọ́n láwọ́rò ọwọ́ tẹ̀sẹ̀ wa wọ́n wá kọ́ ọdún òkúkú kalẹ̀ ó jẹrà. Bàbá ẹ̀kọ́ máa ń ṣèrántí ọwọ́ ní gbogbo ó rí bí ọ̀nà ńlá fún ọ ọ̀nà fún ọ ìrántí ọwọ́ ìmọ̀ ní fi ti ọwọ́ nítorí pé ọba rẹ̀ ó ní fi ti ọwọ́ ọba واذكروا الله كثيرا اما سنجي الله لطا لطا لعلكم تفلحون كلمات انتم تجري اكرمكم الله سنجي الله اجبت لهم لم نصر عرابي سيابا ما سنجي الله الله لا تعليه نسير سيئا سيئا إيه ان إيه يوتي رأي سورا كتا ان إيه يوتي رأي يا رب قم نرو قم لا omi níyọ̀ èèyàn tọrọ ní ṣùgbọ́n kókó ògbà láyé èèyàn máa ń ṣèrántí Allah ọwọ́ nínú hadith qudsi eléyìí máa ma Abu tí wọ́n gbé jáde ike tí èèyàn bá jẹ́ ike kíkí al-Qur'an ó mú kọ́ ìrojú níbi àti máa tọrọ kankan lọ́dọ̀ ó sì máa kíkí wọ́n bẹ nínú Allah àbí mi máa ṣe ìrántí mi. pẹ̀lú àwọn akóló ń sísàkọ̀ máa fún mi ọba mú ọkọ ìròyìn níbi àtitọ́rọ̀ kankan lọ́dọ̀ mi máa fún ọ ní tọ́pọ̀ tó dáa ju tí mo máa fún àwọn ẹni tí tọrọ lọ. nítorí kí ọlá ti ń bẹ fún ọ̀rọ̀ àwọ̀ ìyá àkùránì tó ń ké tó rẹ di àwọ̀ tí ò fún tọrọ kankan. ọlá ti ń bẹ fún lórí ọ̀rọ̀ ẹlòmíì ọlá ti ń bẹ fún mi àwọ̀ lórí àwọn ẹ̀dá tí akramakumullah nígbà tá bá ti jáde tí ń Allah lọ́pọ̀lọpọ̀ kò sí tàbí ṣùgbọ́n àdó àwa máa gbà bùkátà àwa àwọn àfojúsùn wa máa bọ́ sí àdáwọlé wa máa yọrí sí rere ọ̀rọ̀ wa da ẹ̀sìn wọ́n sùn à á dúró dédé nídìí ẹ̀sìn wa ìrántí Allah onímọ̀jú gbogbo ẹni tó wọ́n ń ṣe ìrántí ọwọ́ nínú ọkàn rẹ ahọ́n rẹ náà sì dúró kò sí tàbí tì fún ọkàn rẹ ọ̀bà rẹ olú ẹlẹ́dàá wa ni àti kékeré láàrin tọkọ máa ń nà kóló ẹsẹ̀ bí ẹ ìrántí ìrántí iná làwọn fi máa ìwọ dọ̀tí lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ náà ojoojúmọ́ náà ní kọ̀tà déédéé pé wàá máa ṣèrántí inú sọ̀rọ̀ rẹ fi dàbó ti ṣe dà tọba fẹ níbàlẹ̀ ọkàn wọ́n máa ṣe rántí ọ̀wọ́ nínú ọkàn rẹ má rẹ lórí ahọ́n rẹ má ṣàì máa rẹ pẹ̀lú gbogbo oríkè rẹ má ṣe ìjọsìn tó lu akẹ́kọ̀ọ́ ṣe ló ṣe dáadáa yóò ṣe máa balẹ̀ bó ogun ogun ni wọ́n máa ń ṣàfihàn bí máa mọ́kàn ẹni ọ̀balẹ̀ ọ̀balẹ̀ ogun ni wọ́n máa ń ṣe fún yẹn téèyàn máa lò téèyàn á máa rì mọ́lẹ̀ téèyàn á máa tó pọ́nlé tí máa jẹ́ kọ́kọ́ balẹ̀ téèyàn bá ti dọ́ta Allah téèyàn bá ti rántí Allah kó tóògùn náà. ala bi dhikrillahi tatma'innul qulub ẹsẹ̀ tí a gbọ́ pẹ̀lú rántí Allah làwọn kan fi máa balẹ̀ torí ẹ̀ ká máa ti rántí Allah ọ púpọ̀ sàhábì kan ọ sallallahu alaihi wa sallam ó láwọn nǹkan tó lu ẹlẹ́dàá wa tó ṣe lópin nínú ṣẹ̀ríà Islam ó ti pọ̀ jù fẹ́ jù wọ́n ṣe o àmọ́ àwọn nǹkan tó kún wa ń bẹ̀ tí n ti lè ní pọ̀ fa'allimni shay'an atashabbahu bihi ìwà nábì kọ́ ní nǹkan kan tẹ́mi náà ti ẹ̀ máa dìrọ̀ ọ́ máa ní kankan tó mi náà máa dùrọ̀ ọ́ máa kó pé yóò tẹ̀mí náà láǹfààní láti lè bẹ́gbẹ́ pé láti lè lé wọn bá nínú dáadáa àti ládàá tọ́ba ti lọ́la gbẹ̀ndà tọ́ba ti lọ́la gbẹ̀ndà ṣèyàmà anabi ni la yazalu lisanuka raqiban min dhikrillah má jẹ́ kí ahọ́n rẹ̀ ó yẹ̀ má jẹ́ kí ahọ́n rẹ̀ ó kó níbi ìrántí Allah tọ́ba ti ń ṣèrántí Allah ní gbogbo ọgbà eléyìí yóò mú alé wọn bá yóò mú abẹ pé tọ́ba ti lọ́la gbẹ̀ndà ṣèyàmà kí láwọn ọmọ ti ṣèrántí Allah. كما جاء القرآن كما جاء القرآن القرآن كلام الله ọ̀rọ̀ الله ni gbogbo ẹni tí bá ti ń kà tí bá ti ń ké ó ti ń ṣèrántí Allah gbogbo aráàfi kan bàbá kan nínú Al-Qur'an olú ẹlẹ́dàá owó kan ládá mẹ́wàá ó sì lè ṣe mẹ́wàá láti pèlè ọ̀nà ìníye sẹ́ni tó fẹ́ torí kí olú ẹlẹ́dàá wa ó máa ń ṣe àdúrà rẹ̀ sẹ́ni tó fẹ́ àti bọ́ba ti ti fẹ́ nínú kàtà tó fi máa ṣèrántí Allah òun náà ni àwọn agbóhùn ìsàpọ̀mọ́ fún Allah eléyìí tá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó fi rú àwọn agbóhùn bẹ́ẹ̀ mà wá pé subhanallahi wa bihamdihi عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته آه إيه بقى هو كل واحد قسم ما يسمع ويطلب الدرس في نور الله سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله وعليكم إنه أواصله وتسافر ما هو الله وفيني فوق الله وتواوي كلهم eléyìí tó túmọ̀ sí kí ọgbà wípé kò tó tọ́ láti fi òdodo jọ́sìn fún àyàfi ọ̀wọ́ bákan náà o tún wá sí ọ̀wọ́ òtóbi o tún wá ń sọ gbólò mi gbàgbọ́ kan bẹ́ẹ̀ ni mi lágbára kan àyàfi ìtòlú abáfún mi ọ̀wọ́ àwọn àjùbáwò èèyàn ní máa wí àwọn gbólò yìí ó sì mà tó máa ń dé wí ó ní kó àwọn mọ́tòrò tètè lórí ẹ̀sìn fúlà níbi kó ní mí ọ́ kí mi nǹkan náà náà rí wọ́n máa fi ṣe ra wọn lójú kòkòrò wọ́n fi mú akó lórí ẹ̀sìn fúlà. tí wọ́n bá máa ṣe Allah ọjọ́ onítọ̀ àwọn òní tà lọ́dọ̀ rẹ̀. bá wí àwọn akólóyìn rántí wọ̀nyí ọjà ẹni tó ike ọ̀nbẹ lábẹ́ ẹ̀tọ́ àti ààbò àwọn ìṣẹ̀yàn pẹ̀lú ẹ̀ǹtì wọ̀lùjẹ́nì àwọn ìṣèkọ́ọ̀dù tèèyàn àti tàlẹ̀jànú tí máa kó sáwọn èèyàn nú tí máa ṣe àlámàrí wọn mú tí máa padà sọ a ní wá sí tòsí yín àṣetọ́nà ṣe yàgá lọ́wọ́ ní yín sá kò ní lè tọ́lọ̀ yín torí ìdẹ́lẹ̀ gbogbo ẹgbẹ́ wọn rí o wọ́n máa ń lọ́nà wọ́n máa pa ẹni wọn dáhùn tí ìmọ̀lẹ̀ wọn máa padà wọ́ọ̀kù lọ́sàn-án kankan látàrí tí wọ́n jìnnà sí ọ̀rọ̀ wọn sí bí máa kó torí ẹ̀ àhán rẹ̀ sí ìrántí àwọ̀ سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وقال كل ميت تجعل على كل شيء لأنه سيسمى في الله وذلك أفضل انما في الصلاة والنبي محمد صلى الله عليه وآله وسلم قل قل وأنا نصدها لأن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بما في الصلاة وأطاوى النبي محمد صلى الله عليه وآله وسلم يوم مكاتين قلت رسلسي لذلك الله nítorí pé náà ni ẹni tó lù wá ọ̀hún adé máa ṣe àfọlá wà nẹ́bí tá a fi ìsìláàmù rán kọ́ ajẹ́ pọ́tà ìsìláàmù ni wa ó ní máa ṣe àfọlá wà nẹ́bí tó lu afọ alukur'ani rán kọ́ ajẹ́ pọ́tà alukur'ani ni wa ó ní máa ṣe àfọlá wà nẹ́bí tá a fún ní súnà kọ́ ajẹ́ pọ́tà súnà ni wa ó ní máa ṣe àfọlá wà nẹ́bí sallallahu alaihi wa sallam tó fi kọ́ wa ká níbi àwọn sàhábà òun láti jẹ́ ẹni tó ṣe pé akọ ẹnu wa ró níbi a máa bú àwọn sàhábà kí wọ́n wá jẹ́ ike ànábì tó ní kọ́ máa ṣe kọ́ máa ṣe dáadáa fáwọn sàhábà wọ̀nyí lẹ́pẹ́ náà Kùránì at lù wá fi rán ànábì sallallahu alaihi sele sí wa ló ti wá nínú rẹ̀ ike. wole bi wà náà والذين wole من wa يقولون ربنا اغفر sodo ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم nínú àkùránì ló ti wá ibà àjọṣe lẹ́yìn àwọn sàhábẹ àforíjì ni wọ́n máa tọrọ fún wa ọwọ aníṣẹṣẹ òun ti àpò láti fún anabi sallallahu alaihi wasallam àwọn sàhábà yìí ìlú àbáwá bú. ara àrántí Allah tí máa jẹ́ kéèyàn dúró pínpín lórí ẹ̀sìn Allah òun torí ìdílé ọ̀dọ̀ wọn wà pẹ̀lú ló ti nínú àwọn azkar eléyìí olú ẹlẹ́dàá wa tó mà wá wa muhammed sallallahu alayhi wa sallam yàtọ̀ sí kékeré wá jẹ́ ike ọ̀wá ń wá lékiri wo lọ́ọ́ máa ṣe gbólóhùn wo lọ́ọ́ máa wí láti fi ṣèrántí Allah ọ̀wá ń wá lọ síbi ọ̀wá lọ àwọn wọ́n lọ bá wọn tọ̀ níkọ̀ zikiri wo ló wá sọ gba gbọ́dọ̀ ọ̀dọ̀ sọrí kọ ló ti rí zikiri tó wà lọ́dọ̀ sọrí kọ zikiri wà lọ́dọ̀ ọkọta ìsí ṣùgbọ́n àwọn zikiri àdáda lẹ nígbà tó lọ àti sọ pé yá ayyuhal ladina amanu kúrò wà ọ̀gá zikran kathira wọ́sẹ̀tẹ̀ ṣòwò bukratan wa asila ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa ṣe ìrántí ní ìrántí tọ́pọ̀ kì ṣe ìrántí àdáda lẹ̀ lólu àníkàmàdùn ìrántí eléyìí tó ṣe pé ọgbà òfin Allahu ó ṣe dédé pẹ̀lú súnà nàdùwà Muhammad sallallahu alayhi wa sallam kò síbò bíi tá a wà sí àfihàn súnà nàdùwà Muhammad sallallahu alayhi wa sallam lẹ́sìn ráwọn sàhábà wọn bá lọ́bi sallallahu alayhi wa nínú àdébì tó gúnrégé wípé Abubakar rọdí ọlọ́wọ́ wa ọwọ́ abá nàbí sọlọ́lá àdìsọ́lá lọ́jọ́ kan ó ní kọ́ mi ní nǹkan tí fi máa ṣèrántí ọlọ́ láàárọ̀ àtàlẹ́ kọ́ mi ní tí fi máa ṣèrántí ọlọ́ láàárọ̀ àtàlẹ́ yàtọ̀ sí kí Abubakar tún bí ànábì kẹ́kọ̀ọ́ tó wà nù Bukhari àti Muslim kọ́ ní nǹkan kan tí fi máa ṣàdúrà nínú sọ̀lá ó tún wá ní wíwá sọ kọ́ ní nǹkan kan tí fi máa ṣèrántí ọlọ́ láàárọ̀ àtàlẹ́ oríṣi eléyìí inú súnà nàbì sallallahu alaihi wa sallam iná lọ́ọ́ máa wá àwọn gbọ́dọ̀ tó fi máa fìrántí ọ̀wá òfin kìí ṣe nínú àwọn tíra àdádálẹ̀ kan eléyìí tó ṣe pé iná ló ń àti tó ń tó ń jọ ó àwọn tíra tó ṣe pé nínú wa iná ló ti máa àgbà eléyìí tó máa lò. tí náà ti tẹ́lẹ̀ ti gbọ́ nípa sàmúlò mùsùlùmí rí tẹ́lẹ̀ ti gbọ́ nípa sọ́nà àbìdàwòs ó ti gbọ́ nípa sọ́nà nàdáì ó ti gbọ́ nípa sọ́nà tìrìmìdì ọ̀sà ìgbọ́ nípa sọ́nà ìbìnnìmájà kọ́mẹ́tẹ̀tẹ̀ sọ àlùmọ́fà àti àlùmọ́sínàt àlùmọ́fà àti ìmáàmù máàlì. المسند في امام الشافعي المسند في امام احمد gbogbo àwọn tíra yìí ló ti fọ́n pa àwọn àtàwọn míì kò sí kan nínú rẹ̀ tó ò ní rí nínú rẹ̀ kìtàbù díkìrì ẹlòmíì nínú wọn lè sọ pé kìtàbù díkìrì wọ́n tu á ẹlòmíì nínú wọn lè fi tìrà ní kìtàbù bẹ́ẹ̀rẹ̀ gbogbo àwọn tírà yìí ọba nínú rẹ̀ àwọn àǹkà ilé tó wà látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ilé tó afẹ́kọ̀ ọmọ nípa rẹ̀ kọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ lòlódù á gbénú àwọn eléyìí tó bá jẹ́ kó gbèdé àdáda lẹ́nu kóká báwọn á kópe kópe báwọn á papa kópa ọ̀nà ni dáńdá yá ìlú ọ̀nà ni sàdàdà bí ìlú ọ̀nà ni rọ́pọ̀ yá ìlú ọ̀nà ni dáńdám kàkà ìlú kiri jẹ́wọ́ ẹ̀ bí àwọn ará ni dáńdám kàkà ìlú. أعوذ بالله من الشيطان الرجيم أراويتا أرايا سبحان صلى الله عليه وآله وسلم وصنين أدواء إليه جاء أدواء أدواء في دامو wíkẹ́ èèyàn ní ti àdúrà yẹn kí ìpọ́njú àbí ìdààmú kan kọ́ wà níwájú èèyàn àti kó ló wá báyàn gbogbo wọ́n ní sọ bó wá nínú àdúrà yẹn pé أسألك بكل اسم هو لك سميت به نفسك أو علمته أحدا من من خلقك أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك. مو بهم مو بهم pẹ̀lú gbogbo orúkọ tó jẹ́ tiẹ̀ sọ́mọ́ ìsọ́bìhì náà tó fi sọ́ra rẹ̀ àwọn ẹ̀ńzẹ́ńtẹ́hù fi kìtàbí àbọ̀ sọ́kalẹ̀ nínú àkùránì rẹ̀ àwọn àyẹ̀ńtẹ́hù àhẹ̀dẹ̀mẹ̀n kọ́lùkì àbọ̀ fi mẹ́rin kan nínú àwọn ẹ̀dá rẹ̀ tó ti pẹ́ lómi ọ̀mà àwọn ìsàkẹ́wùsọ bíi ti àìmì lọ́dọ̀ gbogbo ọrú àdádàbílì sàdádàbílì dámdám kàkà èlò bóyá kẹtùlù wa fi mẹ́ni kánú tó fi mẹ́ lómi ẹ̀dá kù bí ìsọkúsọkọ ẹ̀rọ ọ̀sẹ̀sì ìwọ owó ló ní wọ́n fi mọ́ wọ́n bá tẹ̀sí fún kankan ọ̀tẹ́ ọ̀tẹ́ ọ̀tẹ́ àkùrán ọ̀tẹ́ súnà ìwọ náà wọ́n fi máa ọ̀dà kankan mà ìwọ lọ́wọ́ rí tọ́jú ọkọ̀ ọlọ́ọ̀fẹ́ dámdám kàkà èlò àdádàbílì. wàhálà bíìlù ṣé wàhálà bíìlù náà fẹ́ nu ọkọ̀ àgbọ̀ bọ́ gbogbo ẹ̀ ń wà wàhálà sí lórí orúkọ orúkọ ẹlẹ́dàá wọn fẹ́ nu wàhálà torí jẹ́ ẹ sọ ara rẹ ọlọ́mọ gba nátẹ̀lí kí nátẹ̀lí ẹlòmíràn oṣù àti pa lórí kó tó fún nátẹ̀lí òfò wọ́n lè ní ma tó ní ma ọdún mẹ́ta làwọn ṣe káwọn gbà ọ̀sùn ṣàìmà ẹ̀jẹ̀ ọ̀gá gbà wọ́n á ní kẹsì àwọn nìkan làwọn ṣe o fọdún mẹ́ta táwọn tó rí náà tẹ̀lé ń gbà ìyàwó àwọn náà ń ṣe ti àwọn ìyàwó àfà òun ṣe tàfà eléyìí ṣe kídímà fún àfà ìyàwó ṣe gba àdánù wọn náà gba àdánù àtòfò wọn á márùn fún ọ lè yẹ bá ń ṣe bí rẹ bá dé gùn èèyàn alẹ́bí wa sallallahu alaihi wa sallam ẹ̀yìn yẹn kíndí máa tọ́ mélòó la ti fáwọn Allahu èló lè pẹ̀lú rẹ̀ já sínú akoto kó tó kọ́ Allahu fẹ́ kí àdánù yọ lọ́wọ́ àti ẹtí àti dọ̀tí á lọ sí ọdún mẹ́ta. wọ́n máa sẹ́mi pé ìyá fúnra rẹ̀ wàhálà ó tún ṣe wàhálà lọ́nà àti ríyà ọ̀dọ̀ wa wa o. ẹni tí ó sì jìyà bẹ́ẹ̀ bá fi sẹ́kẹsẹkẹ sí lọ́rùn ti fá padà kò ní gbọ́. bẹ́ẹ̀ ń pè pé sọ́nà ni dáadáa ni láì rẹ̀ láti máa imú ọ̀mà ra rẹ̀ sọ́mà yín wọ́n ni. kòkòrò burúkú ń

ṣíṣe rántí Allah ọ̀pàtàkì ọ̀pàtàkì gan olúwa máa ń tàkàrà rẹ̀ sí àwọn orí ńláńlá fún yà létí wọ́n kò lérò olùẹlẹ́dàá wọn máa sọ̀nà àbáyọ fún ọ níbi gbogbo tí ọ̀nà bá ti há olùẹlẹ́dàá wọn máa ju ọlọ́wọ́ sókè níbi gbogbo táwọn ọ̀tọ́ òṣìṣẹ́ kan yọrí olùẹlẹ́dàá wọn máa tì ọ lẹ́yìn níbi gbogbo táwọn olórí ibú àmọ́ látàrí kó ń ṣèrántí Allah pẹ̀lú nǹkan tó lu ẹlẹ́dàá wa fi mà wá gbórí ahán nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ó kéré jù hisnul muslim ọ̀yẹ́ ká tẹ̀kù lọ́wọ́ rẹ̀. tíra bó ti ṣe kéré máa orin tó wà ń bẹ̀ pọ̀. ó tẹ̀sára rẹ̀ sí gbogbo àwọn pálapàla rádaràda tó wà lọ́wọ́ rẹ̀ sílẹ̀. ọmọ ara wọn kan dáadáa àtọ́nà tó wà nínú eléyìí àtàdúrà kan tó ṣe tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ àti nǹkan báyìí wọn ní ká sọ tí nǹkan báyìí bá ṣe wá ìwọ náà bẹ̀rẹ̀ sí ní mà ọ bẹ̀rẹ̀ sí ní wí ọ sí ní mà báwo ló ṣe dé a ti túmọ̀ rẹ̀ kan lédè Yorùbá rẹ̀ àti wọ́n ṣe nǹkan kan eléyìí tó tún ràn lọ́wọ́ torí kìí ṣe gbogbo àti àwọn olè máa ṣe lédè Yorùbá èyí tó jẹ́ pé ọgbọ́dọ̀ wí kí ló tún kù tó fi ti pa gbogbo pálapàla tó ń kó kájí tó ń tara rẹ dànù sọ̀rọ̀ pẹ̀lú mi lọ ń tẹ jẹ eléyìí tí máa ṣe é gbẹ olú ẹlẹ́dàá ti ṣàánú wa òkùnkà náà ṣàánú ara wa kí ni mo fẹ́ fi máa ti tẹ̀lé ti ọwọ́ ọbẹ̀ wájú rẹ lọ́pọ̀lọpọ̀ azikaru sọba azikaru nasa èwo ni wọ́n fẹ́ kọ́ máa wí láàárọ̀ èwo wọ́n fẹ́ kọ́ máa wí tóorùn bá wọ̀ gbogbo ẹ̀ lórí bẹ́ẹ̀. kọ́dà àti àti pàṣẹ ni o lè má lè ṣe gbogbo ẹ̀ ìwọ náà wí tó tó sùn àti pàtì ni o lè má lè ṣe gbogbo ìwọ ọba jí àti pàtì ni o lè má lè ṣe gbogbo ṣùgbọ́n màá rí i pé inú orí lọ wà lójoojúmọ́ nígbà tó ọba ti ń ṣàdúrà inú sọ lọ wà lójoojúmọ́ nígbà tó ọba ti ń ṣàdúrà wọn náà mà wọn náà mà láwùjọ ti wá ká máa mi. òògùn ni wọ́n gbàgbọ́ ẹni tó pa ọmọ òwúgbọ bí bó ti ṣe gbòògùn gbọ pọ̀pọ̀ ògùn ni wọ́n kó ká ògùn làwọn fi ń jẹ́ èèyàn wọ́n tó fún ẹ̀ lọ́dọ̀ bàbá wọn ni bàbá náà gbà bàbá bàbá o ìta bàbá bàbá wa kò ní ti sọ̀rọ̀ ó ti máa lérí síra wa ó ti máa jánu ó lè àyàfi tí ẹ òpò ló dìde rìn ọmọ pátá àgbàjọ wa aláwọ lọwà bàbá ńlákùnrin òsì tó lè bá tẹnìkan jẹ tó lè wà bá fẹ́ bá tiẹ̀ jẹ kẹbí bàbá ńlákùnrin kan òsì tó lè tún tẹnìkan ṣe tó lè wà bá fẹ́ tún tiẹ̀ ṣe ògùn ọ̀rọ̀ tẹ́lẹ̀ ní ìjọ lójú wọn wà pa àgbà wọn pàtì wọn ò ní fẹ́ sì pé ìṣáká tó bá sàlàyé ẹ̀sìn fún wa nígbà tó fẹ́ ìṣòkánì lọ́sọ̀ bá nù ẹ̀mí ẹ̀ lọ́mọ àwọn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ fẹ́ ṣe abẹnú gbọ̀ngbọ̀ báwò kéré gbọ̀ngbọ̀ níbi tí wọ́n ti lẹ́sìn níbi tí wọ́n ti fi àká orí tó lórí ọyọ́ sà kọ̀ọ̀kan ní ilé wíyìn lọ́sọ̀ pé orí ọkì nìkan fà á wáyà nẹ́gẹ́tìfù kan pọ́sítìfù ni lónìí kìnnìkan fà á ti gbé àánú lọ́wọ́ ẹ̀rú ti kọ́kọ́ fà á torí àwọn òkú burúkú kan sára ojú rẹ ti dàbí ìgbésẹ̀ ọlọ́run ẹ̀rú ẹ̀rú ọ̀bàtà ni ọkùnrin náà ti ra wa ti ra wa báwo láì sẹ́rù omi láì sẹ́rù omi láwùjọ tí wọ́n gbé fẹ́ báwọn èèyàn gbọ́ àwọn òwò bí ni ó ṣe gbòògùn gbọ́ ọgbọ́dọ̀ máa ṣe àṣàrò dáadáa ọgbọ́dọ̀ máa ṣe àṣàrò dáadáa mọ́tàlẹ́ dànù pàápàá ìwọ ọ̀dọ́ tó ń wọra rẹ fẹ́ kiri kan oníṣẹ́ ọ̀ọ́ta pọ̀ dànù òyìn ọlọ́run dànù wọ́n tún máa lọ sọ́jà ìwọ tó ṣe ike ó fún yẹ burúkú ó tún sọjà kò sí àǹkárò kankan ló tún máa lọ lérí ọ̀rọ̀ wájú lé bàbá kan pé jáde ní òní tó máa fi ilẹ̀ gbé jáde lónìí. wọ́n tẹ̀ sàkà ọba gbé òun jáde bàbá ti forí rẹ̀ gbiná. lọ́mọ gbé wọn lọ fa gbòòrò sí gbòòrò fa gbó ọmọ torí di ẹlẹ́yìn àbùkátà kàmáṣe àkàrò dáadáa nírú àwọn àwùjọ wọ̀nyí àti ní gbogbo àwọn olùkọ́ wa subhanallah ní Al-Madina ẹ̀rí kan nípa wa wọ́n á nípa wa kọ́ lọ pàdé rẹ̀ lé Al-Madina nù tó ọba tó pàdé mọ́sálásí tá a jáde mọ́sálásí assalamu alaikum alaikum assalam ọ̀pàdé àbọ̀tún sọ̀rọ̀ mọ́ nǹkan jẹ́nu lọ́nu ní sàkàrọ̀ lọ títí tá fi délé gbàtà délé tá a wọlé ló tó wá bẹ̀rẹ̀ sí ní sọ́ọ̀bù gbogbo ògbà tí èèyàn bá ti fẹ́ tẹ̀sí tó tó ti dákẹ́ àtàwọn olóògùn máa fi ọ̀wọ́ àbọ̀ àtìkọ́ ní Mẹ̀dínà lẹ́bìnú kátó wá kú kátó wá kú táwọn àwùjọ táwọn wà táwọn èèyàn gbọ́ àwọn àwùjọ ọ̀daràn ní ọ̀pọ̀ kékeré ojú lọ́sí ẹlòmíì kó oògùn kan ní wẹ́n tí ó lò lára rẹ̀ torí ẹ̀ máa ṣèrántí ọ̀wọ́ àwùjọ lọ́pọ̀lọpọ̀ tí wọ́n bá ti ń ṣèrántí ń bẹ́ẹ̀ náà wà ká ìtàn àbí sọlọ́lá àdìsọ́lá ń tọ́ ọba ṣe ló ti mọ́ kan kó tó di pé òun wọ̀ aburú aláburú òní bọ̀. tó bá ìtúnṣe pé òun máa wọ̀ aburú aláburú òní bọ̀ táì sọ́jà ni ó kò fi yọ. ń bọ́ ló fara rẹ sí kéèké gbogbo eléyìí. nítorí pé kó lè bá wà lábẹ́ ẹ̀sọ́ àti àbọ̀ Allahu azza wa jal wọ́n lè ṣe tó lọ́wọ́ ní kò sí. ọ̀hún àbí yóò kú lẹ̀ fún Allahu azza wa jal ìrántí Allah kò gbọ́dọ̀ má lórí wọn bàbá láì jẹ́ kó ń ṣe fáwọn ọmọ rẹ kò gbọ́dọ̀ má lórí wọn ìyá láì jẹ́ kó wọn náà ń ṣe fáwọn ọmọ rẹ ẹ máa ṣe ìrántí Allah ní gbogbo gbà nítorí kó ló wọn lè bá tọ́ wa kó lè bá dáàbò rẹ̀ bò wa kó lè bá mú wa dúró lórí ẹ̀sìn rẹ̀ bẹ́ẹ̀ mọ̀ pẹ́lú mi wọ́n jẹ́ kó kúrò nínú ẹ̀sìn Islam kìí ṣe lójúbọ̀rọ̀ ogun ni wọ́n fi bá sọ̀rọ̀ tí wọ́n fi mú kúrò nínú ẹ̀sìn Islam bọ́ọ̀ máa ń ṣe àṣà irú ọ̀gbìn yẹn ò ní dáhùn lára rẹ̀ ẹlòmíì ni ọ̀yà lọ dáhùn lára rẹ̀ ọgbọ́n ọmọ ti àká tọ́ba ti ti àká ọmọ bẹ̀ lábẹ́ ẹ̀sọ́ àtààbò ó sì dúró títí lórí ẹ̀sìn islam rẹ̀ olú ẹlẹ́dàá wa kọ́mọ pàtiwá jẹ́ kọ́mọ pàwádà sáìdá kọ́mọ mú wa kó lórí ẹ̀sìn islam wa. akramakumullah nǹkan ẹlẹ́kẹ̀jẹ àbí nǹkan ẹlẹ́kẹfà nínú nǹkan tí máa ń rani lọ́wọ́ téèyàn máa bí dúró ṣinṣin lórí ẹ̀sìn islam ọ̀nà ìkọjá kójú ọ̀nà tá à ń tọ̀ ojú ọ̀nà tá a wà lórí rẹ̀ ojú ọ̀nà tó lálàáfíà ni kìí ṣe ojú ọ̀nà jákujáku kìí ṣe ojú ọ̀nà rádaràda ojú ọ̀nà wo lọ́wọ́ lálàáfíà ọ̀nà nìkan wà lójú ọ̀nà àwọn ahlu sunnati wal jamaa tábàtì wà lójú ọ̀nà àwọn eléyìí káàtì máa ṣe pẹ̀lú mà ká má ṣe pẹ̀lú àìmọ̀kan kájẹ́ni tó ní mà lójú ọ̀nà sunna bá ti wà lórí pàǹkọ́mà lójoojúmọ́ ọmọ àjókòó tí wọ́n ti sọ́n bá ti sàlàyé ọ̀rọ̀ ọ̀mà eléyìí yọ ọ̀ràn wa lọ́wọ́ nítorí pé àwọn ahlu sunnati wal jamaa àwọn ni at-ta'ifatul mansura àwọn ẹni tó lù ọ̀ràn sí àwọn náà sì ni al-firqatun najiyah àwọn tó ti eléyìí tó sùn wà eléyìí tó yege ojú ọ̀nà tí wọ́n tọ̀ ọlọ́jọ́ ànàtọ́ lálàáfíà àwọn náà làwọn onísọ́nà àwọn náà ni àwọn onísọ́nà àwọn eléyìí àwọn onísọ́nà àti ẹ̀rí gbogbo nǹkan tiwọn wọn máa dúró lórí sọ́nà ni gbogbo nǹkan tiwọn ẹ̀rí ni wọ́n rí tí wọ́n fi ń ṣe àwọn ẹni tó bá ti rí bẹ́ẹ̀ àwọn ló máa dúró ṣinṣin lórí ẹ̀sìn ọ̀wá tó bá wòye sí àwọn ẹni tó ṣìnà láti ọjọ́ tó ti pẹ́ títí tó fi dórí àwọn ẹni tó dé lẹ́yìn àwọn ẹni tó ti síwájú wàá rí i pé púpọ̀ nínú wọn ọ̀rọ̀ wọn ò ṣèbí kan àwọn tó ti síwájú nínú àwọn tó dúró lórí sunna ọ̀rọ̀ wọn ò ṣèbí kan wọ́n máa ti tọ̀ríkọ̀ kan wọ́n máa bọ́ sí tọ̀ríkọ̀ mi kí ló dé tó fi àtọ̀ríkọ̀ tó ṣàbòlíyà tó fi sílẹ̀ tó padà dé àtọ̀ríkọ̀ tó rìbàáyà ẹ̀rí pé lọ́bẹ̀rẹ̀ sí ní ṣàìdá àtàbúrú nípa tọ̀ríkọ̀ tó wà tẹ́lẹ̀ kí ló dé tó fi tọ̀ríkọ̀ tó Qadiriyya sílẹ̀ tó padà sí Tijaniyya ló gbẹnu àtẹ́lu Qadiriyya pé ìdínú tó fi padà sí Tijaniyya bẹ́ẹ̀ ni ẹni tó wà ní Naqshbandiyya kí ló dé tó padà sí Bẹ̀rẹ̀lawiyya yóò sọ pé Naqshbandiyya àwọn afurú àtàìdá eléyìí tó wà bẹ́ẹ̀ tó fi padà sí tọ̀ríkọ̀ tó wà bẹ́ẹ̀ gbogbo ẹni tí ó síwájú fẹ́ kórí àdádálẹ̀ ọ̀nà làwọn dúró lé lórí ẹni wọ́n máa ti àdádálẹ̀ kan borí bọ́ sórí àdádálẹ̀ mi wọ́n máa sórí ìsìnà kan wọ́n máa bọ́ sórí ìsìnà mi ó lè tìgbà kan kọjá mọ̀ ọ́jẹ́ sílí kẹ́ẹ̀tún pọ́pẹ́ kò sí ẹ̀ẹ́dìbáàlù máa ó ti di kùláàbí ẹ̀tún lè pọ́pẹ́ kò sí kùláàbí máa ó ti di kọ́dárí ẹ̀lẹ́ pọ́pẹ́ kò sí kọ́dárí máa ó ti di jábírí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni gbogbo àdáda lẹ̀ wọ́n máa fi kan lẹ̀ bọ́ sórí ọ̀kan ni ẹni tẹ́ wá rí tó kó lórí ọ̀kan tó bọ́ sórí omi tẹ́lá ti léèrè yóò ro ń wí yóò ṣe ìbàdí ètè nípa ètí ń bọ̀ láti yóò ṣe ìbàdí ètè nípa èyí tó kú òun tẹ́lẹ̀ eléyìí tó ṣe pé ń ó fẹ́ máa tẹ́lẹ̀ lọ́pọ̀ aburú nípa rẹ̀ ẹ dà kù. Ṣẹ̀bá wò ó, mà nínú àwọn ẹni tó ti síwájú rí, nínú àwọn èèyàn tó ti pé súnà, ọwọ́ àfi súnà nítorí pé súnà yìí ti di nǹkan tí ń ti di nǹkan tí ń ti dẹni tó rí aburú àdánù lọ́wọ́ àna sunna ẹ dàpọ̀ ẹ mẹ́nìkan wá kẹ́kẹ́ láti ìjọ tí islam yìí ti bẹ̀rẹ̀. àwọn olùmọ̀wá pàápàá jùlọ àwọn sẹ́lẹ̀kù fààrẹ̀ wọ́n sọ ike ahlul kalami àwọn ahlul kalami àwọn náà làwọn ẹni tó ṣe wípé ọ̀rọ̀ wọn máa dàrú ní ìgbà tí ikú bá dé. wọ́n ní abdul náà ti àyìnjẹ́lì máa wù sí àhánàlù gàdà àwọn ẹni tí iyèméjì máa bá jù nígbà tí kú bá dé àwọn náà làwọn ẹni tó ṣe pé wọ́n ti fi lọ́kọ́pì àti lọ́jìkì wọ́n ti bọ ọ̀rọ̀ tàwọ̀hìn àwọn eléyìí ní iyèméjì máa bá lọ́ka kí ni wọ́n sọ nípa àwọn àrọ́ọ̀dù kí ló sọ nígbà tí ó fà yé lẹ̀ shaharastani kí ló sọ nígbà tí ó fà yé lẹ̀ abu hamid al-ghazali kí ló náà sọ kótó ti kókó. gbogbo àwọn ẹni tó ṣe é pé wọ́n ti fi lọ́sọ́ọ̀kì àti lọ́jìkì wọ́n ti bọ̀ náà rọ̀jò yìí àwọn ni iyèméjì máa ṣe jù nígbà tí kò bá dé. ìwọ́n bá wòye sí tó wòye sí dáadáa kò ní rẹ́ nìkan nínú àwọn ẹni tó ṣe é pé wọ́n ti ṣe súnà wọ́n wá fi súnà sílẹ̀ nítorí ìbínú pé súnà àti ànúni àti aburú lọ́wọ́ nítorí pé ń bínú rẹ̀ ó ṣeé ṣe o kárẹ́ nìkan ti ń ṣe súnà kọ́ wa fi súnà sílẹ̀ nítorí ìfẹ́ ẹnu àti ìfẹ́kùfẹ́ ọkàn rẹ̀ àti àwọn àrújú eléyìí tó ṣe pé ọ̀tàdú ọpọlọ rẹ̀ tí ọ̀nà agbára ọwọ́ àti torí rẹ̀ fi súnà sílẹ̀ àmọ́ káwá kárẹ́ nìkan ó fi súnà sílẹ̀ nítorí pé ó ọ̀nà míì wà tọ́lá láti àti súnà lọ dákùnmùwa àbúté àrùn sí pé ìranù lásán ni súnà dákun mu wa ó sì ń tọ́jú ọbẹ̀ ṣe déédéé ká tó nígbà tí Abu Sufyan rọ̀bí àwọn tí wọ́n wà ní kèfèrí tí wọ́n sì gba Islam tí wọ́n wá rìnrìn lọ sílẹ̀ ṣáàbù níbi káràkátà àwọn Quraish Ànábì sallallahu ọba àwọn Rómáwá yìí níbi dáná bíi ní ẹ̀sìn Islam òun wá Ipò gbogbo àwọn lárúbáwá tó bá káràkátà wá sí ilẹ̀ wa, èyí tẹ́ bá rí nínú ẹmú wọn wá, wọ́n bá ṣe déédéé Abu Sufyan, ohun gangan lẹni tó ti dájú, tí wọ́n lè pèsè irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Nítorí pé ohun gan lọ́jọ́ ọ̀tá ńlá jù fún ànábì sallallahu alaihi wa sallam lẹ́yìn àwọn Abu Jahl ní àkókò tá à sọ yìí báyìí. Abu Sufyan ní ìgbà tó pè wá ìrọ́kùlù wa fi léèrè ó ní àwọn ọmọlẹ́yìn ṣé a rí àwọn lẹ́yìn rẹ̀ pé wọ́n máa fi ilẹ̀ tí wọ́n láwọn kọ ẹ̀sìn tó pè wọ́n lọ sídìí rẹ̀ tí wọ́n wọ́n wá fi ilẹ̀ nítorí ìbínú wípé ẹ̀sìn òtí ẹ̀ sáwọn láwọn ẹ̀sìn lẹ́yìn ìgbà tí wọ́n ti wọnú rẹ̀ bí kì jáde nínú ẹ̀ kàkà tí wọ́n wọ́n lé fún ni nígbà o kì í ṣe ṣùgbọ́n ní irọ́ ọ̀dà mo wá rí i pé tí mo bá fẹ́ parọ́ lọ́jọ́ mi ó tù ó mi má lè parọ́ torí kí ni ìrákùlù sí ìrákùlù ní kí Abu Sufyan jókòó àwọn yòókù tí wọ́n jọ tìjọ wá sí ilẹ̀ sáà òwò jókòó lẹ́yìn rẹ̀ tẹ́mọ̀ ike tẹ́ni tó wà wájú bá parọ́ àwọn tó wà lẹ́yìn nígbà wọn àwọn rí bẹ́ẹ̀ tó bó ti tò wọn ẹni tí wọ́n sọ̀rọ̀ ẹ̀fẹ́ ọbọ̀ wa sí àwọn èèyàn tó lè dárọ̀ ẹjọ́ kù lẹ́yìn tòtẹ́ mọ̀ pé wọ́n fẹ́ kò kúkúrú ju wa ìrọ̀lọ́pàá ẹlòmíràn ìrọ̀ ìrọ̀ ìrọ̀ ti tètè mọ̀ pé léyìn ó ní ọ̀dà àwọn ọmọdé pa wọ́n tó rẹ̀ sáyé ọjà mìíràn mo ní àwọn ọmọlẹ́yìn rẹ̀ ilẹ̀ ọ̀pẹ̀ yìí wọ́n tún máa ń pọ̀ bẹ́ẹ̀ ni gbàgbọ́ òdodo kí ilẹ̀ tó xaalè tó bẹ̀ṣàṣẹ́tò olùkọ́lẹ̀ o ní ìgbà tí ìmánì tí ìmọ̀lẹ̀ rẹ̀ tó bá ti lè wọnú ọkàn kì í jáde fa bẹ́ẹ̀ ni sunna jama ọgbọ́n súnà yìí lórí kó dó bíbí à lákùnbàjẹ́ sọ̀rọ̀ tiẹ̀ là ń sọ ní olóòtú nígbà tó ń ṣe súnà náà ẹ̀kọ́ wo lọ́kọ́ ìmọ̀ wo lọ́mọ tó ń wá kárọ̀. téèyàn bá ti jẹ́ ẹni tó jẹ́ pé kò lè sílẹ̀ láíláí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí hirakulu sọ ni wípé tí ìmọ̀lẹ̀ tí ìmọ̀lẹ̀ rẹ bá ti wọnú ọkàn jáde má. bẹ́ẹ̀ náà ni bí wọn bá ti jẹ́ ni wọ́n bá ń ṣe rí i pé súnà ó sọkùnkùn sí ò ní fẹ́ nípa súnà ó dàbí ẹni tí máa gbọ́ gbọ́ ó máa ń kí ìgbà tán fún ọlọ́run ní fẹ́ gbọ́ kò ní torí ìdí ẹlẹ́yìí èmi ó wù mí kí n jẹ́ pé mo wà lórí ẹ̀sìn Islam tí n kúrò lórí rẹ̀ títí tí n fi fàyè lẹ̀ ó dá mi lójú pé tó wù wá náà ọ̀nà dálé gbà tẹ́lẹ̀ ìdílé tẹ́ òun náà ní ká dúró lórí ojú ọ̀nà àwọn ahlu sunnati wal jamaa gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wa sallam tó ti fa sàhábà rẹ̀ lẹ̀ lórí rẹ̀ aqulu qawli hadha wa astaghfirullah al-azim li فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون Ibadallah azima ike ọ̀kan pàtàkì tolu ẹlẹ́dàá wa tóbi ní kí àlùmọ́ wa ọ̀dá yàtọ̀ tí gbogbo àlùmọ́ tó ti síwájú wa ọ̀nà ni al-amru bil ma'ruf wan nahyu 'anil munkar ká máa gbòòrò àwọn èèyàn láti ṣe dáadáa ká sì máa kọ ìbàjẹ́ fún wa eléyìí ọ̀nà ni nǹkan àmì ńlá tó ṣe kí olúwa fi dá wa yàtọ̀ tí gbogbo àlùmọ́ tó síwájú á máa gbòòrò àwọn èèyàn. nígbà tá a bá rí i pé wọn ò ṣe dáadáa pé kí wọ́n ṣe á sì máa kọ̀ fáwọn èèyàn nígbà tá a bá rí i pa ìdá ni wọ́n ṣe pé kí wọ́n pa ìdá sí eléyìí jẹ́ iṣẹ́ àwọn ànábì Allah iṣẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam iṣẹ́ ànábì sallallahu alayhi wa sallam tó tó fi lé àwọn àlùmọ̀ lọ́wọ́ olùwàní wọn wal takum minkum ummatun yad'una ila al-khayr wa ya'muruna bil ma'ruf wa wọ́n 'anil munkar. وأولئك هم المفلحون ويكاو قوا لنوي فما قبلوا سيدي دادا فما قولوا وين لا تسي دادا فما قوا بجمع وين أسمع من حديث النبي محمد صلى الله عليه وآله وسلم ike ewu ńlá ń bẹ lórí wa nígbà tá a bá kọ̀ láti máa fòrò ara wa láti ṣe dáadáa láti kọ̀ láti máa kọ̀ ìbàjẹ́ fún àwọn èèyàn láàrin ara wa nínú àdéhùn anábì lọ àdìsí wasallam wọn ní náà ní mọnkà kún bẹyẹ dùnrún xiyàrù kún fẹlẹ ṣẹjọ àbẹlẹ kún ẹwù èèyàn láti ṣe لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليسلطن الله عليكم شراركم فيدعو خياركم fele يستجاب abele ẹ ewu máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa ewu sì máa kọ̀ ìbàjẹ́ fún wa. àbí kó ló wá sí àwọn èèyàn àkóso yín wọ́n jẹ́ pé àwọn náà ni wọ́n máa kó ni wọ́n máa ṣe àkóso yín àwọn ẹni rí ọ̀wá ṣàdúrà wọ́n bẹ Allah ò bẹ Allah kó bí aburú yìí kó Allah ò ní wá dá wọn lóhùn. nínú pàǹfòrò àwọn èèyàn láti ṣe dáadáa à ń kọ ìbàjẹ́ fún yàn òun náà ní sẹ́ táwọn olùmọ̀ nípa ìsìlám fún wa máa ṣe iṣẹ́ táwọn olùmọ̀ nípa ìsìlám fún wa máa ṣe kókó rẹ̀ náà wọ́n ń fòrò wa láti ṣe dáadáa wọ́n kọ ìbàjẹ́ fún wa lójú àná rẹ̀ àìmọye wọ̀sí àìmọye oríṣiríṣi wọ̀sí iná ló lè kojú wọn nídìí ẹ̀ ìwọ̀n gbà bá ti jẹ́ pé torí tí Allah ni wọ́n ti ń ṣe nǹkan tó ń ṣe má wo má kò rí wọn olú ẹlẹ́dàá lọ bá dòwò pọ̀ oní ọ̀sán ẹlẹ́sàn lórí pípé láti tẹ̀lé ìtẹ́ fún ọ̀sán pé kò ṣe jìnnà sí ìtún wọn ni kò jìnnà sí ibi tó rí rí ẹni tí ń wí àti wọn tó ọkọ wà ní kéde pé mo bá jẹ ọ̀rọ̀ tó ń sọ ń dùn má mi ń dùn má mi báwo àní ìtẹ́ fún ọ̀sán kò ṣe tẹ́ ètò wọn ni kò pàtì pàtì eléyìí lórí rẹ̀ àkàràmọ́kọ́mọ́lá èwo láàmú wa kọ̀ fáwọn èèyàn èwo láàmú ti pa wọn láti ẹ̀tọ́ wà hàn sí wa pé wọ́n ń ṣe nínú ìfẹ́tọ́ ọ̀wọ́ tí ọ̀fẹ́ ká ṣe ńlá pọ̀ fún wa ẹ̀tọ́ wà hàn sí wa ìsìlámù ọ̀fẹ́ wà o nítorí pé mo fẹ́ fòrò rẹ láti ṣe dáadáa mo ti fẹ́ kọ́ ìbàjẹ́ fún ọ kí mo atọ́ pínpín rẹ kí mo atọ́ pínpín rẹ kí mo atọ́jú rẹ kí mo wà lébù rẹ ká kí sanwó fáwọn kan kọ́ bá mi sọ lọ́wọ́ kọ́ bá mi sọ lẹ́sẹ̀ torí kó lè wá tó àṣírí rẹ fún mi. kí lè bá a ìwé ìròyìn tí gbogbo ara lè bá rẹ eléyìí ò sínú al-amru bil kò sí nínú an-nahyu tọ́ba fẹ́ fún orí láti ṣe dáadáa yóò ràn sí ọ kíké dáadáa ni kò sí ọ̀ràn sí ọ láìsọ pínpín tọ́ba ti fẹ́ ìbàjẹ́ fún sí ọ sọ pínpín rẹ. wọ́n máa tọ́ pínpín àwọn èèyàn wọ́n á ní kí lóde tó fi sanwó báwọn kan wọ́n máa bọ́ tọ́ pínpín rẹ̀ wọ́n sanwó báwọn kan wọ́n máa bọ́ yẹ̀dí rẹ̀ wò wọ́n sanwó báwọn kan wọ́n máa bá wádìí rẹ̀ lórí kíni oníkòlè bá fòró rẹ̀ ni fòró kọ̀ fòró ni dáńbíọ̀ dáńbíọ̀ ọ̀gbà yé jẹ́ lọ́lọ́sùn ayé ṣe alimami Mawardi nínú sí àwọn alẹ́sàmù sọlfàníyà tíra tó ti pé ọ pàtàkì púpọ̀ òun náà ní tíra táwọn ọmọ máa ń kọ́ nípa báwo la ṣe máa ń ṣèjọba lábẹ́ òfin ṣẹ́ríà wọ́n sọ nínú níra yẹn wọ́n ní wọ́n sọ fẹ́ fún òru èèyàn láti ṣe dáadáa tó fi fẹ́ kọ́ ìbàjẹ́ fún yàn ọ̀dọ̀ ọwọ́ rẹ o níṣẹ́ lọ́ọ́ máa kòòrò wọn láti ṣe dáadáa tó bá hàn sí ọ láì sọ pínpín wọn kíkẹ́ wọn padà dáa sí níṣẹ́ lọ́ọ́ máa kọ ìdá fún wọn tó bá hàn sí ọ kíkẹ́ ìdá ni wọ́n ń ṣe láì jẹ́ kọ́ sọ pínpín wọn kọ́tọ́ sí ọ pọ̀tọ́ sí ọkọ ajẹ́pọ̀ máa tọ́ pinpin ọmọ fimú fílẹ̀ ó tún máa gbáwọn èèyàn dìde sanwó fún wa wọn lọ máa bọ fimú fimú fílẹ̀ wọn yàn wọn lọ́tẹlẹ̀ mú yẹ wọn máa bọ wádìí rẹ̀ nítorí pé ọfẹ́ pàṣírí rẹ̀ ọfẹ́ tẹ̀jú rẹ̀ fáráyé ìsìlámù ọ̀gbà bẹ́ẹ̀ báwo ni tó bá jẹ́ pé wọ́n fẹ́ fòrò rẹ̀ láti ṣe dáadáa wọ́n fẹ́ kọ́ bàjẹ́ fún un. báwo wá lẹni tí ó ń sọ pinpin rẹ̀ ó ń fi mú sílẹ̀ nítorí pé ó kàn fẹ́ bàjẹ́ yìí kéde kó fẹ́ sòrò rẹ̀ gbogbo àwọn wà burúkú tí ọ̀dà nù gbogbo àwọn wà burúkú rádaràdà jẹ́ ti islam ọ̀faramánu o ìgbà tí wọ́n ṣe gbà ọ̀gbọ́dọ̀ sí sọ́mọlá kejì rẹ o nítorí pé mùsùlùmí lòun mùsùlùmí ni wọ́n tí lọ́ọ́ fẹ́ máa tọ́ pínpín rẹ̀ sí wọ́n lọ nàìjíríà ní tí lọ́ọ́ fẹ́ máa tọ́ pínpín rẹ̀ sí wọ́n lọ ní náà àwọn àtọ́wọ́ rẹ̀ sí ọ ọ̀parí ètò ìwé rẹ̀ sí ọ olú ẹ̀tọ́ bá ti hàn sí ọ náà mọ ra'a minkum munkaran falyughayyirhu biyadihi فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان Ànábì ti fún wa lọ́nà tá a tún máa gbà láti ṣàtúnṣe tá a bá rí wọn lẹ́ni tó bá rí ìbàjẹ́ nínú yín kó fọwọ́ rẹ̀ kó fi yí padà tọ́ọ̀ bá lè fọ tọ́ọ̀ lágbára ti fa fọwọ́ yí padà Ànábì ní fa hàn rẹ̀ pọ̀ ó tún lágbára láti fọkàn kọ́ Ànábì ní fọkàn kọ́ fífọkàn kọ́ aburú àìdá onáàlẹ́tọ́ lẹ́dínú gbàgbọ́ òdodo. òbúkátà fọkàn báyé jẹ́ kọ́ dalúrú kọ́ bàwùjọ àwọn èèyàn jẹ́ kọ́ sọ àwọn èèyàn dọ̀tá ara wọn kọ́sọ́ wọn dẹni tí òní fẹ́ ríra ọmọ ló kọ́ pé wọ́n pèpè lọ síbi ẹsìn ewó ẹsìn ewó ló ní kó máa bà ní àwọn èèyàn jẹ ẹsìn ewó ló ní kó máa tọkùn sí wọn ẹsìn ewó ló ní kó máa yọjú pé ó lẹ̀kún wọn níbi tí wọ́n wà bẹ́ẹ̀ nìkan ṣe nídìílẹ̀ fún anabi muhammed sallallahu alayhi wa sallam ti yọjú anabi wa mú irin soso kan wọ́n mú wọ́n tọ́jú rẹ̀ kọ́ irin tú rẹ̀ wọ́n lọ ṣe ní ló kó tuta anabi lọ́ọ̀ bá dúró wọ́n fọ ojú rẹ̀ gbé ni. tàbí ọ̀pẹ̀ fún ọmọ sọkún fún àwọn èèyàn ẹrú ìyá rẹ̀ làwọn ni. tàbí ọkọ̀ ọmọ sọkún fún wọn ọmọ ọ̀tọ̀ rẹ̀ làwọn ni. a wọ́n lọ làzẹ́nà wọ́n lọ nítorí wọn náà sọ pé wọn ṣe láì dá àyè wà fún ọ láti pọ fún wọn èyí tó ọba lè ṣe nu mẹ́ta bóyá ọwọ́ rẹ bóyá hàn rẹ bóyá ọkàn rẹ láì sọ fún kẹ́nikẹ́ni láì kò fi mú sílẹ̀ lórí ẹnikẹ́ni mùsùlùmí ni wọn mùsùlùmí làwọn náà sáńbíọ kọ́má sọ pínpín wọn bóyá ṣe ń ṣe lé rẹ bóyá ṣe ń ṣe pẹ̀lú àwọn ọmọ rẹ bóyá ṣe ń ṣe pẹ̀lú àwọn alábàágbé rẹ. wọ́n tún wọ́n tún ṣe wọ́n tún yan ọ̀tẹlẹ̀múyẹ́ náà a rí pọ̀. ṣé ìsìlámù náà ṣé ìsìlámù náà ló ń ṣe o àbọ̀ rẹ̀ dànù. a tàbí rẹ̀ kí wọ́n jẹ́ atọ́ pínpín. jọba tọ́ sí ọ̀hún tọ́ sí àtẹrẹka ọgbọ́dọ̀ sínú wa wa ẹ̀sìn islam sẹrí yẹn ti dúró dọ́gba ni anabi ni inna dina yusuf walan na àhàdó ìlú illa ghalaba ó ń tọrọ ọrùn lẹsìn ẹni kó nípa owó èlé mẹsìn àti kẹsìn òbórí ẹ sáwọn ti fi olú apáwá láṣẹ kọmẹtì àtọlá tó fọgá wa anabi tiwa muhammad sallallahu alayhi wa sallam torí pé allah. àtàwọn mọ̀lẹ́kà alápọ̀nlé àwọn náà ti àsọ̀ láti bá nàbì. ànábì sallallahu alaihi wasallam wá sọ fún wa ooru àtọ̀sánjọ́ júmọ̀ ẹ máa sàsọ̀ láti fún un lọ́pọ̀lọpọ̀. ọ̀sánjọ́ júmọ̀ aláwa yìí orújọ́ júmọ̀ ti lọ lánàá sílẹ̀ fi má. torí délé wọn náà máa sàmúlò àkókò yìí níbi mímọ ti àsọ̀ láti lọ́pọ̀lọpọ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam. torí káwọn àjọ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم صل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وسلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله Thank you.